fọ́jú. kí ló dé ẹni jáde tẹ́lẹ̀ ni. nira àwọn ọmọ ọmọ inú ọ̀nà lé wọn tó yẹ kó máa gbà báyà wọn léèyàn ṣe kínní wàhálà wọn pọ̀. wa kòkòrò kó sí ẹ lójú ni àbó kó sí ẹ lọ́pọlọ kí ni ìtumọ̀. láì náà kọ́ nìyẹn ṣé ṣé ṣé ò lè gbá ni sọ ara ẹ. kí ló ń ṣàwọn ilé yìí ibo ló ti rà wọn ayan nìkan bí. sọ ara ẹ. nǹkan ṣe ẹni ṣé nǹkan wọ́ọ̀rì ẹni ọwọ́ òṣì kí wọ́n máa fi ọwọ́ ẹ̀ báyìí kó máa fi sọ pẹ̀lú àgbàlagbà mọ́. kí ló ń ọmọ lọ́mọ wọn lọ fi òun bọ́ ọmọ wí wọn ti bẹ́ẹ̀ wí dáadáa. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún fọkànjú mọ́ gbogbo igi tó ń ta tó wà máyà yìí. àwọn adìkan ṣe kí ni wọ́n rí ṣe kásùkájí ó ń rìn kiri àdúgbò kò mọ ojú kó máa rìn lọ a máa rìn kiri àdúgbò ìrìn náà ló ti rìn náà o ìrìn náà ló ti rìn ṣe bó ti ń tẹ̀lé mi máa bọ̀ wá faṣọ màá mi. iye ló máa fọṣọ mi kó máa rẹ fọṣọ a máa nọmọ lọmọ kò mọ ju kó máa nọmọ lọmọ lọ. ṣé bó ti fi gbá ilẹ̀ máa bọ̀ wá faṣọ. àwọn àríkọ̀ ṣe kí ni wọ́n rí ṣe kí ló rí ṣe oníjọ́gbọ̀n oníjọ́gbọ̀n. wo ẹranko ti gbégbá ẹ lọ. lórí burúkú ọmọ má ṣàǹfààní. Bísọ́lá Bísọ́lá Bísọ́lá àbúlé ṣé ọ̀gbẹ́ pọ́pọ̀ ń pè ẹ́ ni. àbúlé yà burú ni ọ̀gbẹ́ pọ́pọ̀ ń pè ẹ́ kí yẹ ẹ máa gbọ́ àbí. ọ̀rẹ́ mọ́ mi inú. ṣó yá wèrè ni. Mami, kí ni mo ṣe? Kí ni wọ́n ṣe? Yéè! Yéè! Mọ́tò fọ́kìrì mọ́ lórí, kí ni wọ́n ṣe? Olórí burúkú wa, ìwọ fẹ́ bá ṣe táìsìn òun ọmọ ọlọ́run àbí? Rárá, màmí mi ná mi fọ́kànyàn kankan. Wọ́n fọ́kànyàn kankan. Ọmọ ìyá Ṣèkí tó nà. Tíyẹn mọ ọmọ ìyá bẹ̀ sí sọ̀rọ̀ burúkú sí mi. Ó ní mi ò tọ́ ọmọ mi ò mi mi ò mọ̀ tó ṣé mi ò tọ́ ẹ. Mo kọjá lọ sí ti wọ́n sọ̀kúta lù mí. Òkúta ẹ wá bà mí, mo wá gbà wọ́n ẹ pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ olórí burúkú wọ́n yà ń tètè ẹ̀yà ń tètè kìlọ̀ yìí ẹ̀yà ń tẹ̀lé ẹ̀yìn ẹ̀yà kẹ̀lẹ́ ẹ̀yìn. sọ ìwọ gan tá a kọ́sọ gbẹ̀kọ́ débi tí wọ́n fẹ́ máa kọ́ ọmọ lọ́mọ àbí ọmọ èèyàn tó kọjá kọ̀ọ̀sọ kúta lù wọ́n ó wá kọrin tí orí pa yí ètìrú jẹgẹ. kò ń ṣe kó tó ṣẹlẹ̀ ni ẹ mọ́. kí wọ́n ti máa sọ fún màá sọ̀rọ̀ ojú àwùlà fún ìbúrúkú ni ẹ olóṣì adẹ̀sọ èmi mi máa fà ní gbogbo bọ́ọ̀lì tó gbé kalẹ̀ tí ó tó tó useless kalẹ̀ olóyìnbó kan ní ká mú ẹ lọ síbi tó ti ń tajà alẹ́ kó bẹ̀rẹ̀ sí ń ta ara irọ́ náà ni kí n tó bú ẹ̀kọ́ tó jẹun kàgìyà olórí burúkú ó lò ṣáálẹ̀ tó àfi tí yìí náà fi ṣe tí ìlò tó fẹ́ gbélé náà àbí omi tí omi kí ló fẹ́ gbélé náà ẹ̀bà kí ni ọbẹ̀ tó kù lẹ́yìn tẹ́mi fẹ́ jọ má bí ẹ̀dá kọlọ jẹ́ àwa wí tó lórí burúkú olóyà tàtú àbí nínú owó tá àti ìrọwọ́ jẹun o tún lọ ya tàtú ọmọ òṣì kọ́píkọ́pí wo mo promise ọbẹ̀ ni màá fi há ọbẹ̀ gbogbo awọ ẹ máa ṣí báyìí ni èmi mo sọ bẹ́ẹ̀ ó tó gé ṣe oṣoogi ọmọ lásán ìkẹjẹ sọ mi omi kálẹ̀ sọ́kálẹ̀ sọ́kálẹ̀ kí n tó bá lọ́kálẹ̀ nù ẹ̀ ọ̀sá ọwọ́ wèrè ni ẹ̀ sá ọlọ́kọ̀ sá. àmì ẹyin ẹyin ẹyin tọkọ mi máa pọ tọkọ mi máa pọ lórí ibùkún ọmọ ìkejì ajá mọ lásán dídé lọ dídé dídé abúlé ayé wo ni mo wá yìí báyìí torí ọlọ́run irú kí ni màá mi ṣe fún mi báyìí ṣé bí ìyá ṣe máa ń ṣe fún ọmọ ẹni màá mi ń ṣe fún mi yìí kò sí nǹkan tí mo ṣe tó tẹ́ màá mi lọ́rùn tí bá fà bọ́ wọ́n ní mi ò fọ́ dáadáa tí bá fọ aṣọ wọ́n ní kò mọ́ àwọn èèyàn mú ìyá àwọn èèyàn gan mi ò tó rú ẹni tó lè sọ pé ìyá mi lélẹ̀ wọ́n ti bá mi wípé mo ti dàgbà. ṣé mo ti wá ṣe ẹ̀ báyìí ni mo ní kò sí mi wọ́n ní mi pa. ẹ̀gbọ́n náà ṣebí wọ́n ní ẹni tí ọlọ́pàá bá fẹ́ràn ló máa ń tì mọ́lé. Ìsọ̀lá. Ìsọ̀lá. Ah. Hmm. àbẹ̀rẹ̀ mi ń kọ́ ni nítorí ti bá délé ọkọ. ó má jẹ́ pé wọ́n tó yẹn ti jẹ́ kí n lè tún ìgbìmọ̀ tí wọ́n fi dé ilé ọkọ mi kí lè mọ bí ilé ọkọ ṣe rí mi. àmì ń kọ́ mi ní jàre mi wà ní fi eléyìí o. ọ̀rọ̀ lọ́la. àlà ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí bó ṣe ń gbọ̀n ẹ̀rí bó ṣe ń gbọ̀n ẹ̀rí ń gbọ̀n ẹ̀rí lójú tù ẹ̀ ń bò tọ̀ sí ṣèbí wọ̀ ló tọ̀. mi ì tẹ́jọ́ mi ti mi lára ẹ̀. ọ̀tọ̀ ni má parọ́ mọ́ mi ọ̀tọ̀ ọ̀tọ̀ lé bísọ́lá ọ̀tọ̀ lé àdàgbàjẹ́rẹ́ òfu tó ń tọ̀ ń wò yìí. orí orí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí bóyá máa sùn sí nìyẹn. ẹ wo ẹ jọ bọ́lẹ́ bá mi rí bísọ́lá sí. alóúnjẹ bẹ́ẹ̀ ṣé ẹ tiẹ̀ ń ya wèrè sí ni àbórí yín burú sí. olóyè búkú ọmọ nìyí nígbà tẹ́ ẹ̀ láṣọ rẹ lórí ìkọ́. mo sọ wípé ní kí n get fún ẹ ó ní ṣé tí mo fún ẹ gan náà ó ń wọ̀ dáadáa ṣó wọ̀ ṣá. mo ń kọ́ rè ni. mo jẹ́ ẹ ọmọ ẹlẹ́lẹ̀ mi lè fi ẹ ṣe. ààrẹ ti gbé náà ó yá mo bẹ́ẹ̀ mú fún wa iphone lè lè sí orí kí n máa fún ẹ fún gba iphone kó máa fi pín ìkátá máa. Bísọ́lá màmí pé Bísọ́lá màmí pé mi fi mi lè jọ. ìyá ọmọ yìí ẹ jọ wọlé tí ń bọ̀. ìta bẹ́ẹ̀ ni mo jókòó sí ìgbà tí mo ti ṣe ṣe gbogbo iṣẹ́ ilé tó mọ́ ní kí n jókòó sí ìta. olórí burúkú nìyẹn ọmọ lásán èkejì ajá ọlọ́mọ ọ̀gán bóyá ti pààrọ̀ ẹ lọ́sítù mi ò mọ̀ ni ó láìkẹ̀ kan ti pààrọ̀ ẹ torí tí bàbá tipọ́ bá pààrọ̀ ẹ gbogbo àwọn ọ̀wà tó wù láyé tí mo máa ń rí pẹ̀lú ẹnu mi ò kí ń dùn àwọn ọ̀wà bí kò mọ jó lórí burúkú ọmọ òfu ọmọ játijàti ọmọ lásán tí bàbá tipọ́ lójú tì ládùúgbò gbogbo àwọn bí sẹ́ẹ̀tì ẹbí ṣàwáwù ẹ yàtọ̀ sáwọn olóyin burúkú ìtọ́ pé ọmọ pé ọjà alẹ́ náà ń tà tó bá ti ọlọ́lẹ́ náà bá ti gbé wọn lọ ọlọ́mọjọ fún ọṣọ̀gùn owó láàsì ó dé àárọ̀ kan tó wọlé wá àmọ́ kó àwọn yẹn kọ́ máa ń ba ìná ń ṣe gbogbo ayé ló mọ̀ wọ́n mọ̀ ládùúgbò yìí. olórí burúkú wọ tó níṣẹ́ tó yẹ kó ò ní kankan ó tún wáá jí láàárọ̀ ó lọ ta gbáàyà síta báyìí ó lójú tì o gbogbo ìyá wọ́n máa fìkúnlẹ̀ pa bàbá ńlẹ̀ lọ́nà ọ̀run ní àbọ̀lọ́ ìbúkú ni ẹ́ wọ́n náà máa ṣe kẹ̀bá ìbẹ́lẹ̀ rẹ̀ wà fún mi ó yá wèrè ni ó dà tó bá níṣẹ́ mo níṣẹ́ fún ẹ kò lé. wọ́n gba owó báyìí kó wá lọ sọ́jà èmi fẹ́ sùn àwọn aṣọ tí mo kó kalẹ̀ lálẹ́ àná tí mo sọ fún ẹ pé fífọ̀ ni kó wá bó ṣe máa fọ̀ kó ju yẹn lọ. màmá mi kò sómi o. kò sómi ṣé omi tó pọn lẹ́kẹ̀rin yẹn orí ti ò gbọ́dọ̀ pọn mi pọn bí ẹ ṣé kí n tún gbẹ ẹni tó wọn bá mi pọn mi kí n sanwó fún nígbà tó fẹ́ ya wèrè gbé àwọn eh, àwọn ọkẹ yìí kó bẹ̀rẹ̀ sí lọ́pọ̀ mi kó fọṣọ tèmi ò dùn yẹn lọ. kò sóhun nílé tí màá fi fọ aṣọ. ṣé wọ́n mi ṣé mi ni kò máa wọ ọrùn sí mi. ní ìwọ mi ò rùn. ṣé ọkọ mi máa ń sá fún mi yẹn ló máa bíbí. mami mami mami mami o mami mami mami ọkọ mi ọmọ ọ̀la mi ọmọ ọ̀sìn ló fẹ́ pa mí ọ̀sùnkù rẹ̀ ọ̀sùnbọ̀là má wàá gba owó akọ́rí mi wò bí ràn. dọ́là pọ̀ ah, ọlọ́run mà dúpẹ́ kẹ́ ṣé pọ́ àárọ̀ àwa náà kú nínú ìṣẹ́ òun ìyà yìí ah. ṣó mọ̀ yìí pé ara ti máa sọ fún ẹnìyẹn pé èèyàn kò dáa kéèyàn máa kọṣẹ́ tó bá ní kó lọ ṣe wọn kó báyìí wàá rújú pọ̀ báyìí wàá wú ẹnu pọ̀ báyìí ni nígbà wọn ní kó lọ pọn mi ṣáà bó ṣe ṣojú tó wú gbogbo ẹnu tó wú tó wú bìgbà tó fẹ́ bẹ́ ṣé tó wọn ò bá lọ sídìí odò yẹn ṣé wàá rí lọ lápọ̀ mo bí ẹ orí tó tún sọ fún ẹ pé òun rò pa àti kúrò ládùúgbò yìí tí ó mọ̀ ipa ìwà lójú kan ẹ ah lóun àdúpẹ́ o ara ń tí máa ń sọ fún ẹnìyẹn pé ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá ràn yàn lọ́wọ́ èèyàn bíi tèèyàn náà ló máa rán sí èèyàn tó máa wá ran olúwa ẹ̀ lọ́wọ́ tó lápọ̀ ló máa mú ẹ lọ sẹ́kọ̀ọ́ Lagos Island yẹn náà ah ó máa lọ ni. màmí kò ṣe Lagos Island Abuja ló ń gbé. Abuja ẹ gbogbo ó jẹ́ Abuja o ó jẹ́ Lagos Island tèmi ò ṣáàjú kò ṣáà ti ṣoríire lọ mo fẹ́ jẹ wọn mọ́ kò ti ṣoríire kẹ́mi náà fọkàn mi balẹ̀ ká tiẹ̀ kúrò ní gbogbo àgbègbè yìí àti ń rùn pawọ́ ládùúgbò yìí tó bá mọ́ ọmọ tó ta ti ń gbàdúgbò yìí àdúgbò tí yàrá ń gbé láàrin ten years twenty years tí yóò bá kúrò lójú kan ó yẹ kó sọ̀kò fonítọ̀hún ni. sọ ẹ fọwọ́ sí pé kí n tẹ̀lé lọ sábùjá. à ọkọ mi ó máa lọ àná àrà àdúgbò gan-an á tiẹ̀ sí mi ojú ẹ̀ tán rílẹ̀ mẹ́wàá tán rí ẹ lójoojúmọ́ tán rí pé aláìníṣẹ́ ni ẹ ìyá kú ẹjọ́ tó bá padà wọ àdúgbò yìí à á dàgbà tí pírẹ́sídẹ̀ǹtì bá wọ̀lú ni ó máa lọ o ah hey ọlọ́run mo dúpẹ́ o. màámi ó fún mi ní owó yìí. ọkọ eh. owó agánrán five thousand. màámi èmi ló fún un. Ah, kí ló ń ṣe é ṣé tó bá jẹ́ tiẹ̀ kò ń ṣe tèmi ni ẹ mo bèrè bí sọ́dọ̀ títí bẹ̀rẹ̀ o. mo fẹ́ mo fẹ́ ra fóònù nínú ẹ̀. mo fẹ́ ra kí ni. mo fẹ́ fi ra fóònù tí màá fi máa pe dọ́là pọ̀ ni. àyè fóònù ò tí yọ àwọn ọkọ máa gbọ́ tinú máa jẹun gidi lẹ́nìí máa bá mi ra èlùbọ́. ṣe máa fún mi nínú ẹ̀. kí ló ṣe ṣáà kò yẹ máa jọ máa jẹ ni kí ló máa ń ṣẹ́gun tó tó tó fẹ́ gbòmù tó fẹ́ gbúmọ̀ nígbà yàrá yìí. kó lè lùbọ́ bá mi ra ẹja lọ́dọ̀ wúmà yẹn. ah ọlọ́run mo dúpẹ́ sí pé màá jẹun ayọ̀ sùn lálẹ́ yìí <laughs> mo dúpẹ́ hmm. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ká máa fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ ṣó wá rí tó bá ti wá lọ bá ti tásìkò tó fẹ́ lọ iṣẹ́ kan wà tó máa ṣe fún mi. Ah, ẹ wo màmí mi ò lè ṣe o èmi ò lè ṣe o. jọ́ ò lè ṣe kí ni ṣe ó pààyàn ni mo bèrè sẹ́ bí wọ́n bá fẹ́ kú sínú ìyè mi ò ṣetán láti kú sínú ìyà o láyé ta kó diwọ́ ìwà ń gbọ́ gbègbè mẹ́jẹ̀ kan gbé sẹ́yìn ìkúlé ẹ̀ ni kí ni mo ní kó ṣe tó jẹ́ ohun tó gbòòrì rí ó máa ṣe ni o. báwo lẹ ṣe máa ní kí n ṣe nǹkan fún ẹni tó tó tó ṣe mí lóore bẹ́ẹ̀ yẹn mi ò lè ṣe o. pẹ̀lẹ́ ẹ tọrọ lóore. ó dà ìyá bísọ́lá mi ìlú àbújá mọ́. ọ̀hún bí ẹ dá. mi ṣe o. ajá pẹ̀ mí rírú opportunity tí wọ́n ní ayé mi máa rí bó ṣe yí màmá màmá gbénu yàrá kan wọ́n tó lérò lórí yìí ṣé àwọn akẹgbẹ́ wa ṣé wọ́n ní gẹnẹrétọ̀ ó tiẹ̀ táwọn ọmọ olórí burúkú tó ń ṣiṣẹ́ aṣẹ́wó ìwọ́n ní gẹnẹrétọ̀ tó bá dalẹ́ wọn máa tan gẹnẹrétọ̀ òun nẹ́pà ti múná lọ yìí sìn nígbà tó fẹ́ pa mí lókọ́ mo ní kò yẹ ká jókòó síta báyìí ṣé tí bá pàwọ́ náà ní gẹnẹrétọ̀ ṣé àwọn tẹ̀jẹ́ kún five hundred naira lábára ṣáà ní tan jẹ́ẹ̀lì kò ní máa dún àní gba atẹ́gùn sára bí sọ́bọ́lá mo mọ ohun tí mò ń sọ ṣódà torí nǹkan ṣèkan lọ lọ́rùn ọba lójú tiẹ̀ wọ́n lè rò pé ó fẹ́ ba tiẹ̀ jẹ́ ni kó jẹ́ pé ó fẹ́ sun ni ó lè jẹ́ pé nísìnyí tó bá kú ní lọ́dọ̀ ọkọ ẹ̀ ọlọ́ọ̀tún lè ti ẹni tó jọ ọkọ ẹ̀ lọ kó ti sí ìgbọ́dọ̀ máa rí pé ó ṣèkà fún wọ́ ọkọ mi gbogbo opportunity téèyàn bá ní láyé ìkéèyàn use ẹ̀ ní o kò ń ṣe ohun tí ìlú ń wí láyé ìsìn ọkọ mi ò wọ́ọ̀kì ẹ̀kọ́ làwọn ọkọ ẹ̀ tó wọ́kọ́ máa ṣe o wò ó dájẹ́ ń sọ àṣírí kan fún ẹ wò ó ọkọ mi tí mo kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ tó bá yẹ kó ọ̀rẹ́ ò gbà mọ́ mi lọ́wọ́ ni kò yẹ ká wà nípò tá a wà yìí ọ̀rẹ́ ló gbà mọ́ mi lọ́wọ́ ipò ọlá náà wà ń sìn lórí pé ọ̀rẹ́ gbà mọ́ mi lọ́wọ́ tí mò ń fẹsẹ̀ gbá títì kiri pé wo mo ti fẹ́ bẹ̀rẹ̀ òun ni mo kọ́ ló mo lọ kó sọ́wọ́ farawọ̀ rajà aláwìn tó sọ mí di oníyàrá kan táwa ń di ẹyí tátátá ń ṣe ṣe ìgbésí ayé tó yẹ ká máa gbére mo béèrè mi ìdẹ́fẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ ọkọ mi yóò torí ọlọ́run ṣàánú mi mú mi kú ònú ìyá bísọ́lá mú mi kú ònú ìyá má jẹ́ ń jìyà má jẹ́ ń kú sínú ìyá bísbís abis bis. mami mi lè ṣe o mi lè ṣe o. ọmọ mi tó dára bí ebi. mi lè ṣe o mi lè ṣe o. àbí sọlá. owó ìyàgbọ́n lọ́mọ òun ṣe lónìí ìtàn lọ́la rí. àbọ̀ olóhùn dájú lórí ẹ̀. ọmọ kúwọ́ náà mo fi ṣe kejì ara kò séèyàn kó àbúrò olóhùn ṣáájú ọmọ ẹ fi bí sọlá lẹ ṣọmọdé ni. ọmọdé ni lọ́dọ̀ mi wọn kójú kan ẹ̀ kójú kan eré ni. ṣẹ́rí mọ́mì àdúrà ní kẹ́kọ̀ọ́ máa gbà fún wa lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà akọ́lá akọ́là akọ̀wá báyìí lágbára ọlọ́run. ìyá mi jọ sábà mi fojú tó jọ ojú mi dojú ẹ o jọ torí ọlọ́ ìṣòdẹ níyà yìí jọ tó bá mi fojú tó dáadáa tó bá sí pé bó ṣe jẹ́ mi ìfẹ́ kó fi mí lẹ̀ mi ìfẹ́ kó fi mí lẹ̀ àbí kí mo fẹ́ ṣe ọkọ mi ṣàmọ̀ jẹun mo kó òun jẹun alẹ́nu má jẹun ni ẹ́ ṣáà jẹun lásìkò ṣó ti gbọ́. màmí ó ti tó ilé ti máa lọ. mo fọdọ̀ ọba sí ilé ah, ah, ọmọ ọmọ mi. kò sí wàhálà kò sí wàhálà kódà mà àmì ọlọ́run ọba. dìde kò wọlé jọ uh-uh. kí yes kí <laughs> yeah welcome to our home <laughs> Uh Bisola. Uh-uh. ó ga ọ so ibi ìbá ilẹ̀ ń gbé ogbolé lórí bíi àwọn ilé tá a máa rí nínú fíìmù àwọn ìlú òyìnbó yìí. kí ló ń ṣe ẹ náà ṣé lè lo ṣìrí tó ń sọ̀rọ̀ tó bá rí àwọn other living rooms wa ńkọ́ tó bá wọ kitchen àbí tó bá wọ bedroom wa wàá mọ̀ wípé ọlọ́run ló ń ṣọlá fún yàn. kò síbi tá a ní property sí a ní property sí Abuja tó bá tiẹ̀ rí àwọn property tó wà lábújá wàá kí ọlọ́run kò ṣe màá kàn fẹ́ kó farabalẹ̀ tóbi tójú bá farabalẹ̀ àrímú fọkàn ara ẹ̀ balẹ̀ just feel at home relax and enjoy. <laughs> kí ni come jọ let me take you to your room ọlọ́run ló ń ṣe é Bísọ́lá <laughs> ọlọ́run ló ń ṣe é yeah oh it's not nothing ogun ọlọ́run ni oh. <laughs> má bèbí mi jàre ẹ ṣe nǹkan tó that's an intentional foul ẹ ṣe nǹkan tó ẹ máa sọ bébí bébí bébí bébí jọ ọkọ mi má bínú má bínú mo dẹ̀ wò pé tá a bá délé o kí n dẹ̀ ṣàlàyé fún ẹ. stop telling me baby you are sorry eh? bẹ́ẹ̀ obìnrin ṣe máa ṣe nìyẹn báwo ló ṣe máa gbàyàn tó máa gbéyàn wá bá mi nílé a total stranger. baby kó jẹ máa wo òun ni mo fẹ́ sọ fún about three days ago nígbà tí mo fi pè é lórí fóònù but mo wò pé kò kí n ṣọ̀rọ̀ orí fóònù máa dé máa sọ fún. kò sí ẹjọ́ lọ́wọ́ ẹ̀ rárá ṣé torí pé mo ti máa ní sùúrù mi kì í sọ̀rọ̀ i'm doing all that for love but you are abusing it oore tó ń ṣe yẹn ló máa pa ìwà rí. Kelvin lẹ́nu ẹ̀ òwe tèmi ṣe yẹn ló máa pa mí àbí no problem it's okay tó bá ti di àárọ̀ ọ̀la màá ní kó máa lọ torí mi ò fẹ́ nǹkan tó máa máa dàbí ìjà tó máa máa sọ̀rọ̀ sí mi ọ̀tá máa máa pariwo nù léyìí tó bá ti di àárọ̀ ọ̀la màá ní kó máa lọ i'm sorry okay. Um, ní kó dúró ẹ sọ fún kó dúró then. Um, anything tó bá need àjọ ṣe láàrin ara wa orí onípa ẹ mo kàn mí mí ní ẹ báyìí. baby you're such a darling. o ṣe <laughs> o ṣe darling. kò mọ̀ pé ilé ayé ìle gan-an. Eh? Mm. Love you so much. Love you too, dear. My darling P. <laughs> Thank you. <laughs> Yeah, just a joy. Hello, mami. Pẹ̀lú ọkọ mi mo ti retí kó pè mí. mo gbé má bínú mo pé máa pè yín tẹ́lẹ̀ mo kàn ní kí sáré ṣàlàyé fún yín ni pé ibi tí mo wà yìí ilé olówó ni lóòótọ́ o. ẹ́ẹ́. ilé wọn ṣe rí àfi bí ìlú òyìnbó. ilé wọn ó rẹwà dáadáa. àmì ọkọ̀dé lápọ̀ rẹwà pọ̀ o. irọ́ ni o ó ti ẹ̀dá tó ẹ́ pẹ́nu ẹ̀ ló ti jáde kọ́lí tó ń yírùn kọ́lí ìwọ náà rí i pé ọmọkùnrin dábẹ̀ wọ́n ṣe yẹli yẹ. wo ó tiẹ̀ ti wá dà báyìí. tó bá ti di lọ́la máa lọ sọ́jà máa kó àwọn aṣọ kan rán onímọ́tò sí ẹ. àwọn aṣọ tó wọn máa wọ̀ nínú ilé tẹ́ pé tó bá ti tó bá tó bá ti rí ẹ báyìí wọ́n ló máa wà lórí ọkàn ẹ̀. màá kọ́rọ́ ní mọ́tò fọkàn ara ẹ balẹ̀. ẹ ẹ ok mo ti gbọ́ ẹ ṣe màmí ọlọ́wọ́ níjẹ́ ó bù lọ́wọ́ o lágbára ọlọ́run kò ní bu wá lọ́wọ́ àsìkò wá rèé a dẹ̀ máa jẹ́ dọjú alẹ́ ni bẹ́ẹ̀ ni mo sọ. ó dáná mo ti gbọ́ màá máa pè yín. ẹ káàsán. ẹ káàsán. ṣe wá pa. mo wà. Ah, ó ṣe wá sẹ́yìn kò nílẹ̀ tí ń méèkì kọ. ẹ mo kàn rò pé kí wá síbí báyìí kí wá gba tẹ́gùn lè kí lè fi kọ́ọ̀lù. bọ̀tẹ́ gbọ́ná kí ló dé tẹ̀ ń béèrè lọ́wọ́ mi. kò sí nǹkan kẹ́ má bínú ìyá mi. ẹ kọjú síbi tó fi yín sí. Ah. ewúrẹ́. yéé máa sùn. bà cô chê Oh. dọ̀tí gan-an jọ mo fẹ́ tó bọ́ ní bíbẹ̀. Jeko. Oh, well done. Yes. Ah, ọmọ, if you be saying I set up. Oh tí mi ní débẹ̀ ṣàkíyẹ̀wò àgọ́ ah, confam àmọ́ ọlọ́run. Ah. What's this? Um, tea, is it? Oh. Kò pè mí bẹ́ ṣe dájókòó tí ẹ fi kọ́kọ́ panu bẹ́ẹ̀ yẹn ni mo ṣe ní pé kí n bá ń ṣe tí wà sá. Bisola. Sá. Sí nínú oru yìí. <laughs> Well try. Anyway, I'm still going to tell your friends to put you through so that you will not be doing the right thing at the wrong time. Uh, dear, dear, Noni. But I really appreciate this. Ah, Bami mi gbé e síbẹ̀ yẹn kó Okay, sir. Mo ṣì máa mú ọ. Mo kàn fẹ́ jẹ́ ni. Oh. then um, mo ti bọ̀rẹ̀ sọ̀rọ̀ lórí processing uh, school ẹ̀ uh, I've started something on it then uh, ọ̀rẹ́ ẹ̀ máa get back sí lóòótọ́ sà. yes now. Ah, ẹ ṣe sọ ẹ ṣe go sọ oh, ẹ ṣe sọ. thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you. Ah, ẹ ṣe. that's all That's all Thanks. Thank you so much. mo ní di ọ̀sìn wà. Ah, mọ̀jọ́ ọ̀gá ìjọba mi ó ti kí mi náà nìyà rẹ̀ àkórí ẹ̀ yìí bàbá mi ra bob bob uh, visitors toilet ìsàlẹ̀. ṣé Thurston àbí keno flow. bob ok globe. globe ẹ mo polisi ẹ gẹ́wọ́ polisi méjì ṣé funfun àbí yellow. orí ẹ ti dàrú. Idiot. Oh, I'm running late. Wọ́n rẹ̀ mi, kí bá sọ pé inú mi ò dùn fún láàrin gbogbo wa sájọ lọ sí school ṣé o pé ìwọ nìkan ló dá rọ́wọ́ mú èmi ò lè sọ pé kíni inú mi dùn fún ẹ gan-an ni i am so happy for you. ó ṣe Bísọ́lá oore tiẹ̀ náà adé lágbára Ọlọ́run ah, bọ kò sí nǹkan méjì tọ́lọ́run fi help mi ju bọ̀bọ̀ Kelvin tí mo fẹ́ yìí lọ. Ah, ọ̀rẹ́ mi tí mo bá tún tún ilé ayé mi wá ọkọ bíi Kelvin ni mo tọrọ kọ́ lọ́hún fi fún mi sórí gbogbo nǹkan tí bọ̀bọ̀ yìí ní pátápátá ló fi ń kẹ́ mi ṣó lè imagine tó bá jọkùnrin mi ni mo fẹ́ pẹ̀lú bí mo ṣe wà ń condition pé èèyàn ń wọ ọmọ ẹ̀ ṣó mọ̀ pọ́n máa ti frustrate mi ṣá ah! mọ̀ sí ẹ̀ gangan náà máa ń pet mi náà máa ní má wọrí ìyàwó mi ọlọ́run ló ń ṣọmọ ah! baby ah i'm very sure i'm in a very safe hand ó tẹ̀ wá mọ̀ nǹkan tó wá fún ni mi recently mà ní Calvin pè mí ó bá ní ẹ pépè mi o sórí gbogbo property wa ètò wà lẹ́kọ̀ọ́ ni o ti UK ti US gbogbo nǹkan tóun ní orúkọ mi lòun fi fi sínú will. really wo inú tèmi gan dùn sí jẹ́ kí n sọ fún ẹ kó bá yẹ pé mi wá ní ìwọ o màá ra super glue kí ni màá wá dà sí lára màá lílẹ̀ mọ́kọ mi pẹ́ kí mi jẹ́ kí kọ̀ọ̀kan wà láyọ̀. mo bẹ nítorí ọlọ́run o ẹ̀dá ni fọ́rọ̀ o. o <laughs> ṣe darling. sori inú mi ti ẹ̀dùn bó ṣe rọra wà pẹ̀lú mi nínú you are my sister you are my mother you are my everything jọ torí ọlọ́run tí mo bá ti ń ṣe àwọn nǹkan kan tí ò yẹ kí n máa ṣe pẹ̀lú ọkọ mi jọ torí ọlọ́run tètè bá mi rí ọ̀rẹ́ mi jọ o. ó wọrí mo wà nígbà ìfọ yìí gbogbo ẹ ní máa kọ ẹ. Oh, ọmọ ọdọ àgbà.

bó wà ní gẹ́ọ̀ yìí lè lọ báyìí ha ọmọ hmm. kẹyẹ clean gan ṣá hmm? èṣù temptation temptation ah, bó ah. wà ní dọ́là. kí ló ń ṣe ibi tó wà. gbọ́n gbọ́ tó yẹ kí n máa béèrè lọ́wọ́ ẹ̀ ló ń béèrè lọ́wọ́ mi yẹn ah, I should be asking you that now I've, been going around shouting dọ́lápọ̀ dọ́lápọ̀ gbogbo mo ti wọ first sitting room second sitting room mo ti kàn pariwo dọ́lápọ̀ dọ́lápọ̀. ọ ẹ ṣé yẹn ti wá dìjà ni mo lọ tọ́nà sómi ni omi ti fẹ́ tán. àbá baby you should have called me now ah, ah, tí nǹkan bá ṣe ẹni sí báwo mo ṣe fẹ́ mọ̀ mo ṣe fẹ́ mọ̀ ìwọ tí mò ń pè tó gbọ́ ok bóyá ìtọ́nà sí yẹn ta ló fẹ́ pa. mo ti ní kò jò pa tó bá ti kú. ojú olóorun ojú yẹn máa pa anything oh my baby you're just too beautiful. <laughs> jẹ́ àlọ́ sùn. Ọlọ́run ó rẹ̀ mí mo kàn pariwo pariwo pariwo. Ìwọ wo lálẹ́ yìí tí n bá mú ẹ. Ẹ wò màmí ó ti sú èmi o gbogbo nǹkan ni mò ń ṣe láti fi tẹ́ wọn lọ́rùn bọ́ ṣe ló ń ṣe bẹ́ẹ̀ pé òun ò tiẹ̀ rí mi gbogbo aṣọ tẹ́ra fún mi náà mò ń wọ̀ tí bá ti wọ̀ ó ṣọ́kọ̀ máa ṣe bẹ́ẹ̀ pé òun ò tiẹ̀ rí mi rárá ni ọ̀rọ̀ máa yẹn ò tiẹ̀ wá mi rárá ìfẹ́ tó ní sí Dọlápọ̀ ti pọ̀ jù owó ju tèmi ó ti sú èmi ó ti sú mi nǹkan tèmi náà rò nìyẹn kò tiẹ̀ wojú mi lẹ́ẹ̀mejì màmá màmá pàpé ìpàdé màpé ìpàdé. ẹ káàsán. ẹ wá gbọ́ kí ni kí ni àti kí ni àti kí ló ń wá kiri. Ma kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kiri gbogbo tó bá dẹ̀ ma kọ́ náà kò ní wà nínú ilé ẹ̀kọ́ kọ́ a máa kọ́ kiri ìkúnlẹ̀ kó má tẹ̀ lọ do ògùn lẹ̀ bíkọ́ mi mọ̀ bí yẹn ṣe ń kọ́ tó yẹ pé yẹn ò ní wọnú ilé ẹ̀kọ́ lọ kọ́ wa máa kọ́ wa máa kọ́ ká máa lúkọ́ kiri ìkúnlẹ̀ ọ̀dà máa mú ẹ ọlọ́run fi mú gbẹ. Bísọ́lá Bísọ́lá yes mo ń bọ̀. o ṣe. sáré bẹ́ẹ̀ gẹ̀ tómi yẹn ni. o ṣe tẹ cover tá a máa fi cover àwọn ọbẹ̀ yẹn nǹkan. ṣó tún máa cover ọbẹ̀ ni. ìyá àmọ̀gbà tó máa dé. Ah, jẹ́ sáré bẹ́ẹ̀ gẹ̀ tẹ̀ ń gbà náà. o ṣe bíbí. <laughs> ó dàpọ̀ ọkọ mi ti dé o bísọ́lá wo jẹ́ lọ sí gate fọkọ mi òun ló hàn ní ta yẹn bóyá òjò ò sí ń bẹ̀. sátidé ni. pẹ̀lẹ́ ọkọ mi kó àtàárọ̀ ẹ́. ó má dá mi lóhùn ní tí ìjẹun ọkàn lé ní ibi ló lé mi lélẹ̀. oh my god ah. ṣòrí bó ṣe sọ fún mi pé à ebi ń pa ẹ báyìí mo sáré wọ kitchen lọ ní tí mo lọ ń ṣe oúnjẹ. o tún fi irú sí ewédú yìí. ọ̀rọ̀ oh, trust mi. mo favourite mi ogun fi kọ́ ẹ̀. yeah. o ṣe ìyàwó mi. enjoy your food baby. ẹ má jẹ́ o tẹ́ bá dánwò. Uh-uh. Bisola kí ló ṣẹlẹ̀. ṣé ọjà ni. kí ló dé tó máa sọ pé kọ́kọ́ mi máa jẹun nu ilé ẹlẹ́ni tó ti lọ látàárọ̀ bíbí má dá lóhùn jàre máa jẹun ẹ lọ. ẹ wo èmi gan trust yín mo mọ̀ pé ẹ̀ní jẹ́ jẹ oúnjẹ yẹn oúnjẹ tí àwọn poison ti wà ń bẹ̀ o. ìyàwó yín ti fi poison sí i don't know why she wants to kill you. èmi Bisola. tell me she's lying. of course she is she's lying. èmi ń pa irọ́ uncle kẹlẹ̀ mọ̀ pé mi ò parọ́ ẹni pé kó fọwọ́ kóun náà jẹ́ inú oúnjẹ yẹn. ó yá fọwọ́ ẹ kò jẹun. ṣọwọ́ kò jẹ oúnjẹ. pẹ̀lú mákọ̀ bí mi jọ torí ọlọ́run please i'm begging you please ṣọwọ́. yes wash it ó yá. mu jẹ mu jẹ mu jẹ mu jẹ. mo ti fẹ́. ìyá wa ẹ̀mí ọ̀run fi ń yé mi wákàtí yìí wípé ẹ gbọ́dọ̀ gbọ́kànlé ènìyàn rárá nítorí ẹni ta ni kò fẹ́ ni lójú àtà ló fi sẹ́nu ẹnìkan ní kó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. wọ́n jẹ́ kó yé mi wákàtí yìí wípé nǹkan bí oúnjẹ ó máa ṣẹlẹ̀ nínú ilé yín wọ́n dẹ̀ máa fọ́ọ̀sì yín pé kẹ́ jẹ́ tẹ́ bá ti jẹ́ ikú ló máa já sí o ṣùgbọ́n tẹ́yìn bá kọ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ àwọn ẹ̀mí ọ̀run á jìjà fún yín tó jẹ́ wípé ẹ̀yin gan dunú níkẹyìn bí ẹ̀mí ọ̀run ṣe fi yé mi nìyẹn. <laughs> Oh God. Ah, àwọn èèyàn upgrade gan o bọ́ kí ni wàhálà yín náà it's as simple as a ah, madam ẹjọ́ bóyá ẹ máa papọ̀ pọ́wọ́ mọ́tò yín sọnù àbí ẹ wà stranded àbí atm yín ò pọ̀wọ́ or something tẹ́ bá fẹ́ tọrọ owó you can be moderate ẹ wá wọ aṣọ sùtánà ẹgbẹ́rì ọlọ́run dání ẹ̀ ń ẹ̀ ń jambla ẹ̀ ń jam talk báwo lẹ ṣe máa ní wọ́n máa fọ́ọ̀sì mi jẹun nínú ilé mi. ẹ eh, ah ah ìyáálé ilé ara mi ni mí nǹkan tó bá wùn mí ni mo máa jẹ anybody ò lè fọ́ọ̀sì mi pé kí n jẹun ẹ ṣe máa ní kí n má jẹun nu ilé mi ẹ. anyway èmi ti mọ nǹkan tó ń ṣe yín. ṣùgbọ́n fẹ́ kó yé yín pé ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ ègbé ni fún ẹni tí a kò rán tó ń jẹ ẹ má wọrí no no no ẹ má wọrí àlàáfíà fún yín ó dà pé ẹ ní ìdí owó ẹ fọ́n ni. ah olúwa ọlọ́run alágbára tóbi jù ah Bisola ṣọtán. you cannot eat this food. oh wà ló dọ́lápọ̀ kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí. Ah, ọlọ́run ọba ẹ̀ ẹ̀ bá jẹ́ ọkọ mi ṣórí. Okay. <sighs> Hmm. Ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí, Jésù nìkan lọ́rẹ́ òtítọ́. <clears throat> Ọ̀rẹ́ ayé yìí. Nǹkan tí mo ṣáà kàn mọ̀ ni pé mi ò rò pé ọ̀rẹ́ mi fi tọkàntọkàn nífẹ̀ẹ́ sí yín o because ó ń ṣe mí bẹ́ẹ̀ ni pé owó yín nìkan ló nífẹ̀ẹ́ sí ọkọ tuntun tó ṣe ń fẹ́ tó fẹ́ kàn wọ́n ṣe jọ move padà lọ sí inú ilé tó ṣe gbà gbogbo ẹ̀ pátápátá ọ̀ṣẹ̀ gbogbo ẹ̀ ni mo mọ̀ èmi ò dẹ̀ mọ̀ reason why tó ṣe máa máa wùwà bẹ́yìn torí mọ̀ pé gbogbo nǹkan lẹ fún because normally èmi ò rí any reason tí obìnrin tí orí ẹ̀ pèsè máa ṣerú nǹkan tó ṣe yẹn. oyè mi bó kí ni mo ṣe fún Dọlápọ̀ kí ni mo ṣe kò sí nǹkan tí mi ò fi tẹ́ lọ́rùn what have I done wrong to fún Dọlápọ̀ eh I gave her everything I gave her my fortune I gave her my property everything. anyway kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin èèyàn àti Dọlápọ̀ tí mi ò mọ̀ gbogbo tó sọ fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe ní properties káàkiri lẹ́kọ̀ọ́ Abuja ń bí different states gbogbo bẹ́ẹ̀ ṣe will gbogbo ẹ̀ sí orúkọ òun àtàwọn family òun gbogbo ẹ̀ pátápátá òun ló sọ fún mi ó tún jẹ́ kí n mọ̀ pé ní low sperm count pé nǹkan ọmọkùnrin yóò lè dọmọ mọ́ pé kò sí bóun ṣe lè wà lọ́dọ̀ yín títí tí bígbà tí yàn kàn ń pọnmi sínú àpẹẹrẹ ni gbogbo ẹ̀ pátápátá ló sọ fún èmi o. she said that to you no tó bá sọ bẹ́ẹ̀ anyway doctor ṣe test lóòótọ́ ó dẹ̀ ni mo ní low sperm count they've treated me mo ti lo àwọn medications mi and i'm perfectly okay so why would she be telling you that kí ló ń sọ gbogbo yẹn fún eh this is the girl that i've given everything to i've satisfied her every kò sí nǹkan tó fẹ́ tí mi ò fún mo gbé ayé mi lé lọ́wọ́ ni. Uh, sọ torí ẹ̀ ní Dọlápọ̀ ṣe ń jẹ́ kí n fọwọ́ kàn ń mọ́. èmi ti ṣe èyí tí Ọlọ́run rán mi wá ṣe nílé ayé yìí o àsìkò ti tó fún mi láti gbéra báyìí kí máa padà sí ibi tí mo ti wá ẹ ṣe gan. Bisola, please don't leave me. Don't go. Tí o bá sí wọ, okú ló wà lẹ́yìn ẹ̀ náà. You are the only reason I'm still living. Please. You are the reason of my existence. Um, you, um, but, um, um, um, um. There's no him. There's no but. But there's love. I feel I love you. I love you so much. I love you. I I I I, I mean it. I, I love you. Olúwa gbà nítorí tí mo ti ṣẹ̀ sí ọ. Olúwa dárí jì mí. Olúwa Olúwa lágbára tóbi ju ẹni ìyanu. Ah! Bàbá mi o olúwa dáríjì olúwa dáríjì irú yàyí ìbá máa tọ́ sí mi olúwa tí kì bá ṣe wípé <laughs> mo ti tàpá sí àṣẹ ìwọ ọlọ́run tí mo ti yẹ̀yẹ́ ìmọ̀ṣẹ́ ọlọ́run tí wọ́n ọlọ́run mọ́ sí mi láti jẹ́ kí n mọ̀ wípé ìṣòro ńlá yìí bọ̀ níwájú mi ṣùgbọ́n mo kọ etí ikú olúwa dáríjì mi gbèjà mi jà olúwa dìde ogun. <laughs> fúnjó torí ọ̀rẹ́ rọra ṣèkẹ́ ayé ṣòro. ayé ṣòro. ó kù díẹ̀ kọ́ mọ́ ọlọ́run jìn sí kòtò mọ̀lọ́nà ṣiṣẹ́ ìránṣẹ́. ọmọ ọ̀dọ̀ àgbà òun ò bá gbìn lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ àgbà òun ìyá gbọ̀n lọ́mọ ọ̀hún. That's my baby. You alright? Do you enjoy yourself? Are you sure? <laughs> my baby. Oh. Don't worry. There's a place called Grand Zero. I don't know what it's called. Where's that idiot? pékélépékélé arúgbó jẹ gbèsè ooo ara ń fún mi náà nígbà wo sí gbà wo ẹjọ nígbà wo sí gbà wo ìgbà wo ni ọ̀gá tẹ̀lé ìyàwó ẹ̀ lọ ìyàn ọ̀rẹ́ ẹ̀ sáré náà ti jọ ń fẹ́ra wọn. Ah, wàhálà ti wà o àjẹ́ kílá náà ọmọkùnrin tọ́lẹ̀ wàá mọ̀ pé àjẹ́ àwọn ló pọ̀ ọmọ ẹ̀ níjẹ àtìgbà tá à ti ti mẹ́ẹ̀kọ́ tó ti ń káàkiri ẹ̀yìn kùnrin tó lè kọ́ ọ̀nù lẹ̀ láti pé ó dàbí oníkan kan tá à ti fẹ́ ṣe nílé àyè ah, máa ní ká o àti dọ́là pọ̀ àti dọ́là pọ̀ bí tó bá wà ilẹ̀ rẹ̀ ó máa ti máa náà ṣe o àti màlá ìbò ilé ìtọ́jú ẹ̀ lè bójú wèrè yìí eléyìí ò lè dá rárá ni ah, bọ́lá ṣàánú. hello ọkọ mi. hello màmí. ṣàlàfíà ni. ọkọ mi. ó ní owó tó ní òun fẹ́ sẹ́ndì kí òun fẹ́ sẹ́ndì ẹ̀ báwo tí ì sẹ́ndì owó yìí. màmí ẹ tiẹ̀ ní sùúrù náà ẹ mọ nǹkan tí mo torí ẹ pè yín náà màmí ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ o. ẹ ṣàmọ̀ ọmọ owó tí mo tí mo dá sí yín lọ́wọ́ mo ní ìdẹ́ ń sìn. ọkọ mi ló ní ìdẹ́ mọ̀mọ́ owó kan so mo ní ìdá ti ya. ọkọ mi ọkùnrin ò mà ṣe yá lówó ṣé kò epo fẹ́ẹ́ fi ẹ̀tàn gba àwọn owó tó wà lọ́wọ́ ẹ̀ kó tó mọ̀ pé onówó kan bì kan. ẹ fún mi ní gbogbo ten million tí mo dá sí lọ kẹ́ni bá mi wá one million naira kan. kó bá máa gba owó yẹn padà. tó bá ti ṣe contract tó fẹ́ ṣe tán á tún bá yín fi extra owó kún náà. one million tó ní kí n yá sí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi mọ̀ fún mo sùn látàárọ̀ ni. máa ṣe máa pò mọ́ báyìí. tó mọ̀ pé àwọn náà owó two hundred olóńdúrẹ́dì kó tó pé a máa tó bí ọ̀túnla mi ò máa ìtẹ́ bá lè bá mi sẹ́ndẹ̀ lé nìkílẹ̀ tó ṣù ọ maximum àárọ̀ ọ̀la ẹ̀ jọun tọ̀rọ̀ ẹ̀ bá mi wáyá. ọ̀la yẹn máa le díẹ̀ o ọmọ pé tí n bá pè wọ́n sí mi ayé sọ pé kí wọ́n ìrọ̀lẹ́ ọ̀la lòún máa rówó yẹn fún mi ká ṣàgbọ̀gbẹ̀ sí àárọ̀ ọ̀tún lálágbára ọlọ́run. ẹ ṣé màmí ẹ ṣé gan màmí ẹ ṣé ah mi ò ní ìyá ọdẹ. mi ò lọ máa rìn dì. ẹ ṣé màmí. ọ̀tọ̀lúwa láti ṣe ìfẹ́ rẹ ọ̀nà rẹ ẹnìkan ò mọ̀ àwa máa rí ìbínú. ìmọ̀ olúwa á ṣògo láti ṣe ìfẹ́ rẹ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí dínní. ọ̀tá fàsókè yìí ló borí. bá pé kò tún ní gbáago ah, ọ̀rọ̀ èmi tí a mọ̀ kọ́ téèyàn ń ṣe báwo ó ti sú mi báyìí o àwọn onígbèsè rí wọn ń gbádùn ah, ó dà kí ti try bóyá kí n pè wò bóyá gbáago lọ́tẹ̀ yìí. Hello Bísọ́lá. Hello màmẹ́. kí ló dẹ̀ dé láti ibi jọ́mẹ́ta tá a bá pè ẹ́ ò ní gbá aago ò bá dẹ̀ gbé náà wàá kàn ní màá pè yín padà màá pè yín padà ò ní pè padà. ẹ o màmí ẹ máa ní sùúrù díẹ̀ ni o ṣe rí contract mo sọ fún yín pọkàn mi fẹ́ gbà yẹn. owó yẹn ò tí ì padà wọlé. kò tí ì wọlé gbogbo gẹ́gẹ́ bó ṣe fẹ́ náà torí ẹni mo ṣe tí ì lè pè yẹn má bínú pé mi ti pè yẹn má ní sùúrù díẹ̀ ni. ṣé ọkùnrin mo dẹ̀ dábọ̀ kínní pé ká má kówó lé lọ síta pé wọn ò sanwó yìí báwo la yẹn wá fẹ́ ṣe báwọn onígbèsè ò jẹ́ kẹ́mi gbádùn o. o tí mò ń sọ báyìí kó bàtà ìpínwọ́n mi lọ́yìn ló bá lè dá padà kí n dá gbèsè padà tọ́bẹ̀ mi gan ṣe wà ń sìn kò sí ṣe ń gbá lọ́wọ́ mi kọ́nà bóyá ń ṣe ń bẹ́ẹ̀ ni pé kí n tiẹ̀ kọ́kọ́ wábì kan gbà lọ ni. Eh, màmí ṣé ẹ̀rọ kúkú wá gbé lọ́dọ̀ wa làbújá. àbújá báwo kí ló ń sọ lẹ́nu yìí oorun ti gbàgbé pò sọ fọ́kọ ẹ pé ìyá ẹ ti kú ni. mo tí mo sọ ah, mi gan mọ́ báyìí ọgbọ́n wo la lè wá dá sí o ẹ màmí ta bá wá sọ fún pé mo fẹ́ gba ọmọ ọ̀dọ̀ ńkọ́. ọmọ ọ̀dọ̀. kákókó gbà yín bí ọmọ ọ̀dọ̀ kéde máa sanwó fún yín máa pretend bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ yín rí màá dẹ́ máa fún yín lówó oṣù. èmi á wálé bí ọmọ ọ̀dọ̀ ìyẹn ti lágbára ju ìrò pé mo lè ṣe o kí n máa fa agbára aṣọ ọmọ ọ̀dọ̀. ọmọ ọ̀dọ̀ àgbà. bébì ìyá yìí ti dàgbà jù fún iṣẹ́ tá a fẹ́ gbà fún yín bóyá ká pa àwọn ọmọ kéékèèké tán lè ṣiṣẹ́ dáadáa. ẹ gbọ́ màmá ẹ ní lè ṣe iṣẹ́ inú ilé yìí. ọkọ mi máa ṣe. ẹ kí ni mo kọ́tà sọ kí ni kọ́tà ìpè ọkọ yìí. kí wọ́n lè mama ṣe ah, ah. wọ́n lè ṣe mama. Ah, ẹ wo mama ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn ẹ lọ sókè kẹ lọ bá dírẹ́bà ṣẹgbọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀. ẹ wo bí láti èyí ni ìtàn bá wà pé ṣì fẹ́ máa ṣe iṣẹ́ nínú ilé yìí dáàdì lè máa máa ọkọ mi ṣẹgbọ́ àbí ẹ̀gbọ́n. Adi. Ẹ má bínú. Ẹ ṣe mọ́ mi. Ẹ kíra yín o. Ok. Ok àbí. Hmm, àárín ni bóyá kẹ dúró lé mi lórí. Ó ní òkè. Ẹ kọjá jàre. Ó ti pò wọ́n lẹ́mìí pò. Torí kí ni? Ó dàbí mo ṣe tètè ṣe fún wọn yẹn torí ọjọ́ mi wọn ò ní ṣe bẹ́ẹ̀. Báwo ló ṣe máa lẹ́nu máa pe máa pa pé ọkọ ti tèmi ní ní ọkọ mi? Mi ò fi ọkọ mi ṣeré o, mi ò dẹ̀ fi ọkọ mi ta yín. Bọ̀bí àgbàlagbà ni wọ́n. Wàhálà titi wọn nìyẹn wọn ṣe jókòó síbi ẹ̀ ọṣẹ wọn ṣe wá tọ́pọ̀ ọ̀fẹ́ ṣọmọ ọ̀dọ̀ wo hmm? má ní mi lára jàre. Hmm, mama calm down no no hmm, tẹ́lẹ̀ láti gbọ́ ọ̀gbọ́n tó bá ti wọ̀ tó bá ti wọ̀ kọ́ ok mo ti bọ́. ó bẹ́tà ká tètè bẹ̀rẹ̀ sí rúlẹ̀ láti sìn tó wọn ò ní kọjá báńdìrì wọn má bá mi sọ. bíìsì bíìsì. anyway kí ló máa jẹ. mi èmi náà ò jẹun. wà á jẹ ilé yìí. mi ò jẹun. àbẹ́kọ̀ ló máa fẹ́ yàgbà náà. mi ò jẹun ló bá tán máa jẹ rice <laughs> my baby bùbù. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ tètè dáhùn tètè dáhùn jà. ṣé màmí ṣé títí tí mo tì yín lẹ́ẹ̀kan yẹn ṣé kò jẹ́ pé ibì kankan ó ṣeé ṣe lára yín o. Ah, bó ṣe tèmi yàn dá ah, ẹgbẹ́ mi wọ́n ni. Ah, ẹ máa ma fara mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ẹ mọ̀ pé tí n bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ mọ̀ pé nǹkan tá à ń ṣe rí o. má jẹ́ pọ̀ ju àgbàlagbà ara tèmi lára mi o àgbàlagbà ń gbọ́ bá tì mí bẹ́ẹ̀ yọrí pé mo gbókìtì ni àmọ́ màmí ẹ̀yin náà ń fọgbọ́n àti fíìmù o ẹ àti olóṣèlú ṣe bẹ́ẹ̀ ni pé èmọ̀ mi rí yẹn ah, actor lọ́mọ wo gúdù gan. ni mo ti ń tẹ sọ máa sọ tẹ fẹrẹ fẹ forí gbá tv yẹn. Ah, mo yí báyìí ni mo yí kirikiti báyìí ni ah, àmẹ́gbẹ́ mi wọn o kà má parọ́ mo ṣe wà bí ìgbà tó yẹ pé kí n mu mílíkì agolo méjì ni. ó máa yẹ pé mílíkì ni problem mílíkì kún gbogbo ìyàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ lóòótọ́ tó fi yín sí. ẹ ra mọ̀tímọ̀tì sí. ẹ kó bá yára wa sọ yẹn létà ní. ẹ ra yẹn náà sí. gbogbo ẹ̀jẹ̀ ni. bá ṣe ń ṣe yìí ẹ má jẹ́ kó já o mi mọ̀ yín rí o tí bá ṣe ń jù sí yín ẹ̀jẹ̀ kẹ́yà kẹ́yà máa sáré kí ni kẹ́ máa hàn ní o. bẹ́ẹ̀ni màmá wọn àmọ́ wọn náà má jà ṣèjú má nà mí má nà mí. ah tí n bá ná yín bá lọ ṣe fẹ́ mọ̀ pé mo mọ̀ yín rí. ẹ bọ̀nà díẹ̀ díẹ̀ ní má jò pọ̀ jù. ẹwẹ́ máa ma fara mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ẹ̀kọ̀ọ̀kan lórí ẹ̀ máa ma wáyé máa ma tì yín ẹ̀ máa ma ṣubú máa ma fún yín gbanú máa ma fún yín gbárí máa fún yín gbógiri so that's the only way tọ́lẹ̀ fi mọ̀ pé kí ni mi ò mọ̀ yín rí. bàbá ti ń forí gbógiri àṣírí àtú. ẹ kò sí wàhálà mi ò mọ̀ yín rí o mi ò mọ̀ yín rí o mi ò mọ̀ yín rí o. ìyá ẹ lọ ṣe é tí mo ní ká ṣe o ẹ lọ ṣe é tí mo ní ká ṣe o ẹ lọ ṣe ẹ lọ nu bẹ́ẹ̀d mo kọ́ pọ́ǹtì kan sí bẹ́tírù mi ẹ bá mi fọ́ ẹ sáré lọ́kẹ́ lọ fọ́ fún mi. ọmọ ọ̀dọ̀ àgbà owó bá gbìn lọ́wọ́ máa ká ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ fi síbi lọ́wọ́ àbá òde òde wá jókòó ṣọ́bà ni wọ́n mọ yìí wù wọ́n mọ ìtòní ọlọ́run. mọ́mì ṣé nítorí omi kékeré tí mo dà sí yín lára rẹ̀ ṣe ń sọ ẹ̀kún báyìí tó ń gbọ̀n. ó ti di omi kóró bá pọ̀ ó wá lóbi kékeré. ẹ ṣó mi kó ló bá kan wá pọ̀ ní mi ṣáàjú yín sínú swimming pool ṣe fẹ́ jáṣẹ́ ni. Ah, Bísọ́lá ṣé kí n sọ pé màá ṣe irú ẹ̀ fún ẹ. mọ́mí tí bàá máa treat yín báyìí wọ́n máa gbọ́ iṣẹ́ yìí máa já o wọ́n mọ̀ pé mo mọ̀ yín rí o ẹ má jáṣẹ́ nà o. ó dé mú ọmọ mú mi wá bí òun fìyà jẹ bí. mo ti bẹ̀ yín nà ṣé bómi nìkan ni nínú èsì tẹ́tọ̀ e gbágbágbá tó tutù mú yóò tún dá mi. má wọrí aṣọ máa gbẹ mọ́yín lára very soon. bọ̀dé lè jẹ́ tí ń gbọ̀n báyìí sìn tí bá lagi mọ́yín lórí láàrin lọ́la ń sìn kílẹ̀ máa sọ. wàá tún lagi mọ́ mi lórí. because contract kan máa jáde lọ́la ń sìn owó dẹ̀ máa dé máa fún yín seven million èmi tòlù dálẹ̀ pé ká bá gbé ara yín lẹ̀ máa lagi mọ́yín lórí wọn ni mo pé kọ̀kọ́ wà láàrin èmi àti yín máa fi pretend máa dẹ̀ fún yín seven million but since tẹ́ dẹ̀ eh, agree mọ́ kò sọ̀rọ̀. seven million seven million but àmọ́ kò ka owó tó jẹ mí. mo mọ̀ pé kò ka owó tó jẹ yín but owó business tó wà nílẹ̀ sí ni mo sọ fún yín yẹn. àmọ́ iṣẹ́ kó ohun ra máa ṣe gí yẹn díẹ̀ ni. wọ́n mú ìṣẹ́fẹ́ kọ́ ka wà ní. ó dáa mo ti gbọ́ o tí bá máa ṣe lọ́la mi ní la igi yẹn mọ́ yín lórí láàrin báyìí máa rọra gbé sí ẹ̀yìn orí báyìí bẹ́ẹ̀ ni máa là á mọ́ ah! Bísọ́lá. wọ́n mi mi ní ṣe kiri yẹn púpọ̀ mi ní làámọ́ yín láàrin orí ẹgbẹ́ ọ̀rọ̀ báyìí ni máa la igi yẹn mọ́. o fẹ́ pa mí lọ́jọ́ àìpé ni o là mí nígi lọ́rùn olú ẹ máa láǹdì sọ hospital. wọ́n mi ẹ̀ máa lọ kò sí business mọ́. irọ́ màá màá manage. ó dáa mo ti gbọ́ màá lọ rá alági yẹn mọ́. ẹ mo tẹ̀ sọ fún ẹ ẹ pé systematon lẹ́mẹ̀wá yìí kò dá fàgbàlagbà. ẹ pẹ̀lẹ́. ṣé mo ṣáà lè ṣe tí. nǹkan tó bá ti wù yín ni kẹ́ ṣe mọ́ mi. kí n sáré lọ pààrọ̀ aṣọ mi. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́. ọ̀rọ̀ owó yìí náà ni. ọlọ́run dáríjì gbogbo ẹ̀ pọ́n ṣẹlẹ̀. ọjọ́ báwo ni. ẹ káàsán adùn àdúpẹ́ fọlọ́run níbo ló dà. Eh, mi jáde mo kàn ní kí wọ́n bẹ ẹnu ojú mi. <laughs> ọjọ́ wo la bẹ̀rẹ̀ yẹn wá bá mi lójú ọjọ́ òní yẹn bẹ̀rẹ̀ mà ẹni lẹ́kàn sú mi ni mo kàn wọ́n pé kí. ó máa ga o. ẹ màmá ẹ jọ sí ìyẹ̀wò kí n dùn yín mọ́ ni. Ah, ìyá mi báwo. ó yé yín ẹ ń pretend ni ó yé yín ìgbájú ìgbárùn tí kẹ̀ríkẹ̀rí bá di oko bọ̀ yẹn tí wọ́n fún yín nulẹ̀ yẹn kò tó kò tí ì tó sú yín. ẹ ṣé yẹn wo ìyá ó ṣọmọ bẹ́ẹ̀ bàbá má jà gíyà. màá hmm, délé ẹ pẹ̀lẹ́ ó dáa ẹ ti ẹ àtijọ́ ṣeré tán àbí ṣé mo ẹ̀ṣẹ̀ débi báyìí sí i. ó dàá wá máa lọ. kí ló dé. ṣé dájú tí mo ti délé kò sẹ́nìkan tó lè sọ pé bóyá òun gbọ́ ohùn mi àbí mo bá anybody sọ nǹkan kan rí jẹ́jẹ́ mi ni mò ń lọ so ẹ wá máa lọ ẹjọ́. mo ní kí ẹ wá máa lọ tọkọ ìyá yín bá tún dé ìsìn èmi ò lè dá sí o. Ah, ṣáwa ní kí n má dúró kí n má. Ah! ooo ẹ wá máa lọ ẹjọ́ ilé tẹ ṣètò ẹ pẹ̀lẹ́ ẹ máa wọlé o ọlọ́run fún àbùkù wọn bẹ́ẹ̀. àbùkù kọ́ ẹ má bínú. Ah, ah. àbí wàá gbà mí ni ọlọ́run mọ tó ń fi ọjọ́ àárọ̀ wọn ṣe ìgbájú ìgbàmúlò ojúmọ́ ṣé kò yẹ kíjà náà ti gbẹ́rù àbí ṣé kò níbi tó ń gbé tẹ́lẹ̀ ni in fact àyè àyè àyè sísítà yẹn gan ti burú jù mi láìkẹ́ fún any reason bínú sí mi ni bọ́dà má bínú má bínú náà kí ni mo ṣe. o tún béèrè lọ́mọ pé kí ni nǹkan tó ṣe nínú twenty five million naira o send ten million naira sí mi o wá ń béèrè lọ́mọ pé kí ni mo ṣe mi ò ṣe ní bínú ṣé kò tó kí n bínú ni. má bínú by next week màá send owó tó kù sí account ẹ i promise my baby. ó dùn sọ ṣùgbọ́n ẹni náà ló fi ń sọ gbogbo ẹ̀ láti odidi two months ago ń sọ fún mi pé wà á sẹ́ndẹ̀ wà á sẹ́ndẹ̀ wà á sẹ́ndẹ̀ wà á sọ fún mi pé kíni. dájú. mọ́mí ẹ ṣe kọ́ àwọn náà dẹ̀ gbà ìyá ṣómi yìí kún tó bá ṣe dàgbà tó yẹ mọ bá ṣe rọmi kún fún yàn. mo ṣe ń bọ̀ ló ń mì ó mì. ẹ ṣe ń bọ̀ ló ń mì ẹ dàgbà tó pé. ọmọ bàjẹ́ báyìí náà. kí ló máa ń ṣe yín náà ẹ sọ fún mi tẹ bá wà pé ẹ dàgbà jù láti gbé one cup of water omi kékeré yìí òun lẹ́yìn mẹ́tì. bisola. bẹ́ẹ̀ fẹ́mi lè jẹrẹ bàbá mi sọ. bisola orí ẹ ti wúru o. wa ẹ stop kó tẹ sọjá rí do you realize this is my wife. can't you shut up. Ah ọmọ wẹrẹ wọn tá fún ìyàwó àbọ̀bọ̀ ìbúrúkú lẹ́lẹ́yìí. ẹni lọ wí bí ẹni kọ́ máa lọ bí ẹni lọ wí bí ẹni wùwà. èmi bèbí. ọ ní dàgbà. mi mọ̀ rí o. ẹni wọ́n rí. mi mọ̀ rí tàbí tàbí. bẹ́ẹ̀ni. mi mọ̀ yín rí o. ọ mi rí rí. bó ṣe ń nà mí ẹ̀rọ mọ́ ẹ ṣe máa ń nà ẹ̀ láyé ẹ̀. ọmọ jákujàku. ara yín lẹ̀ ń bá wí. ọmọ kọ́ mi lẹ́yìn. èsì ló ṣe wọ́n á sẹ́ ẹ̀. ìyá wa sẹ́ yín. wọ́n á sẹ́ ẹ̀. wọ́n á sẹ́ yín. ọmọ jẹ́mọ̀ ni wà á bí pa bẹ́nu. ẹ gbàgbé ẹ ṣe èèyàn ẹ ṣe èèyàn yọ burúkú níyín ìyá jàtìjàtì níyín ní mo mẹ́tẹ̀ ṣe wọnú ilé ìwà in the first place excuse me ọ̀rọ̀ ti tó láti sọ àsìkò ọ̀rọ̀ tó báyìí. mo gbọ́. Kelvin oh, ìyá olórí burúkú yàrá dáradára tó yàmàyàmà bí nǹkan tó yọ kúrò ní ajá yìí ìyá yìí ò ṣe èèyàn ni gbogbo ìwà tí mò ń wò nílé ìyá wonderful. tó bá sórí ìyàwó ẹ̀ tó lọ kò sí nǹkan kan tó ṣe o ìyá yìí ló sọ pé kí n poison ẹ̀ pé kí n lé ọlọ́run ló yọ pé kò jẹ oúnjẹ rẹ̀ kálí kò jẹ ní àtìkú dànù oh ìyá yìí ìyá. yorùbá ní ẹni tó kọ́ nígbà tó rù ú lórí tí wọ́n rẹ̀ ṣe tẹ́lẹ̀ ní. àníkẹ́ fìyẹn lẹ̀. Eh, sorry am I dreaming. jọ torí ọlọ́run ìyá ẹ̀yin rò pé mo story sọ mhm. ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ní gbogbo owó tẹ lọ ya pátápátá dẹkọ́ fún mi mo mọ̀ mọ́ gba owó mi lọ́wọ́ yín ni. ọlọ́wọ́ tó máa ṣoríire àti kẹlẹ ti máa mọ̀ ìtọ́ bá dẹ̀ máa sọ burúkú ọrùn abẹ́rẹ́ sí ní dùn ní ọrùn tí ń dùn ẹ̀ báyìí. ọrùn tí ń dùn yìí yá ṣé àpá mi àpapọ̀ àbúrò yìí ni mo jẹ́ ni àbúrò yìí tó kú lọ́jọ́ kìíní àná tó gbé mílẹ̀ sọ́dọ̀ yín ibi báyìí sinimá ti parí sí. Kelvin yes. thank you so much for being there for me I appreciate mo ní enough money láti start up life mi. wicked woman. ilé ayé yìí ti bàjẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ru ọdún mẹ́rin fẹ́ máa rìn lẹ́yìn ó dàgbà ọmọdé agbèrè ẹ lọ. àlọ́ wọn ni wọ́n mi ẹgbẹ́ àbàwò yìí kọ́ yín ni dádì Mr. òpònú lọ́flọ́f kó tó ṣe níbi orí ẹja apó táyì bá ti ṣe ṣọ̀kíṣọ̀kí ẹ̀yìn òun wẹ̀ yìí wọ̀ rárá ni irú eléyìí ó fi búrẹ́dì kó ẹ lọ́bẹ̀ irú ẹ̀yẹ́ pé bá ti ṣe ṣọ̀kíṣọ̀kí mo wá tó láti gbádùn mọ́ ayé yín báyìí ẹ máa ṣe bí ìwèrè ni wo ayé ẹ ti bàjẹ́ náà kò dẹ̀ sí solution fún amórí kan mi fẹ́ kó ṣe èmi sórí ọmọ olóyìn burúkú má ṣàǹfààní yìí ó ti gbá èmi ló jọba yé wa jẹ́ ni bó ṣe ṣe fún ẹ ló ṣe fẹ́ mi náà mo mú ṣe wà gbogbo tí mo yá fún ọmọ yìí láti àbúrò tí wọn kò fẹ́ ṣe kọ́ńtrátì tí wọn máa fi padà sílé mo láti dówó olówó padà. ẹ jọ ma kí lẹ wá fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ma. ẹ mo bá ṣe máa ràn mí lọ́wọ́. ìyá ìbá ẹ ẹ ẹ ní ṣe ẹ máa wọlé. Ah, ah, àwọn kí ló ṣẹlẹ̀ náà ọmọkúrò ni mí kí ló ṣẹlẹ̀ náà èmi èmi Calvin èmi ni ma damn God no not again not again not again Calvin why. Alagba, bọ́rọ̀ yẹn ṣe jẹ́lẹ̀ boy. yẹn honestly not in my wildest dream ni màá rò pé olórí burúkú ọmọ yẹn àti ìyá ẹ̀ wọ́n lè plan fún mi báyẹn mo ti ré sínú ọ̀fìn ayé yẹn tó mo ti enter àwọn in fact tèmi ti bàjẹ́ tán ọpẹ́lọpẹ́ jésù kristi tó gbà mí lẹ̀ ẹ ṣe gan. ẹni tó bá dúró ti olúwa kì í jogún òfò ẹni tọ́lọ́run bá ń ṣe tiẹ̀ ojú kì í tì sísá dọ́lápọ̀ tí mo sọ fún yín gbà yẹn ẹni pẹ́ fẹ́ lọ arrest wọn mo ní kẹ́ fi wọ́n sílẹ̀ níbi kẹjọ́ kọ́ lọ́n ṣiṣẹ́ ìyanu ẹ̀ ṣe é pọ́lọ́n ti jà fún yín sìn. hallelujah. ẹ̀wọ̀n jẹ́rí wíìkì tẹ̀lé wọn jáde yẹn lọ́ọ́ discover wípé àwọn ti lóyún èmi ni mo lóyún inú ẹ. bẹ́ẹ̀ni. ha Ọlọ́run Ẹlẹ́dàá mi máa ṣe o ha so èmi náà máa dọlọmọ láyé. bẹ́ẹ̀ni. Dọlápọ̀ èmi mo ní oyún inú ẹ ha Dọlápọ̀ i'm sorry jọ má bínú sí mi jọ torí Ọlọ́run iṣẹ́ ìṣù ni jọ torí Ọlọ́run ṣàdáríjì mi. alàgbà ẹ ṣe gan sa. Ọlọ́run lè ṣe. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Kelvin mi ò lè bínú sí ẹ torí èmi ni mo fi ọwọ́ mi fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó ṣẹlẹ̀ yìí ti kọ́ èmi náà lọ́gbọ́n pé téèyàn bá fẹ́ ṣe anything nílé ayé ẹ̀ kó kọ́kọ́ fi ọlọ́run kó fi ṣíwájú ẹ ṣe gan alàgbà. ẹ kí ni. Ah. alàgbà dìde dìde lọ́la dìde ọlọ́run mi ọlọ́run mi lọ́la dìde jọjọ bíbí you have to be strong jọjọ ọlọ́run ọba ọlọ́run. bá gbìn lọ ó máa ká o. ọmọ ọ̀dọ̀ àgbà òwú ìyá gbọ̀n lọ́mọ owó tí ìyá gbọ̀n lọ́mọ.